oríṣi ìrù oríṣi ìrù mẹ́ta ló wà nínú èdè yorùbá tá a bá ń sọ nípa èdè yorùbá ó ní ọ̀nà tí àwa tí a pera wa ní yorùbá ń gbà láti bá wa sọ̀rọ̀ àwọn náà ni àtòpọ̀ ìró fáwẹ́lì ìró kọ́sónáàtì àti ìró ohùn òun la máa ń lò tó di èdè tí à ń lò fúnra wa